ọmọlòkun. ọ̀hún pẹ́ ṣé àlàáfíà rọ̀ ṣe ọmọdé náà ń kọ́. àlàáfíà náà ṣe. ooo máa ṣọ àlọ́kàn sí ọ bàbá dayọ. ìlú àlọ́kọ́ ọ̀fẹ́ ṣọ. léṣo mọ gbogbo ohun aṣẹ́rì gbogbo ohun. mi babaláwo náà ìró mọ̀ rin. ìmọ̀ sí babaláwo náà ẹ̀kọ́ ló mọ̀ kan. àbí tíṣà sukulu ró mọ̀ rin. tíṣà sukulu náà mọ̀kọ́ ló mọ̀ kan. ọlọ́mọ yìí ìlíbi gbogbo nígbà gbogbo ó ṣe ìmọ̀ gbogbo ohun ó ti wá káyé ti wá ó ṣe ìṣẹ́ tó bẹ́ẹ̀ gẹ̀. a mọ̀ mọ̀ ọlọ́run kọ́ yín. ọlọ́run ni títọ́ ọlọ́run ọ̀run òróṣọ́ ọlọ́run ò lẹ́la aṣẹ́ ń ṣìyàn ẹ̀mí búburú náà yé ya ọmọ ọlọ́run ìṣèbí tiyan ó fẹ́ràn gbogbo níyàn. òtítọ́ ni ọlọ́run dára àbí gbogbo orílẹ̀-èdè nàìjíríà fẹ́ràn ni àwọn ọlọ́run fẹ́ràn yagba igbómìnà ìbọn ìgbìrà. pátápátá ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè gbogbo ọmọdé àtọkùnrin àtobìnrin gbogbo wọn ló fẹ́ràn pàápàá níbikíbi gbogbo wọn bá ṣèǹtì sin ọ̀dọ̀ ọlọ́run ló ti ra. àmì ẹ̀mí èṣù kórìíra gbogbo ọ̀nà àbíbẹ́kọ̀ dẹ́rìn ẹ̀gbọ́n náà yẹ ń ṣe ìṣẹ̀rẹ̀ ń ṣe ni ẹ̀mí burú náà ń tọ́ ni ẹ̀ṣẹ́ ìgbín wọn ni fi kíra ṣeun mọ́ ṣeun ìrànrí fi kọ́ ni mọ́un àfàṣìgà àfikọ́ ni bọ́rìṣà àjọhun àṣẹ tàṣó ìrànrí kọ́ ni báyìí ṣe ṣe ṣòbó báyìí ṣe dẹ́gbẹ́ ògbò ni báyìí ṣe jímọ̀ ọlọ́mọ gbé báyìí ṣe fẹ́yà ọ̀lọ́yà báyìí ṣe ṣòbó lẹ́ni báyìí ṣe hùwà gbogbo wọn ṣe pé tiẹ̀ ṣe àti gbogbo wọn ṣe pé mí ọ̀ márùn kò ṣe kí ẹ̀mí búburú kàn ti fẹ́ ká ṣe òun fẹ́ kọ́ yín. torí pé ẹ̀rán mi èṣù lọ́wọ́ èṣù rì yòrò bí gbogbo wa rì ṣe ọ̀nà ìpápátá ròṣẹ́ ìjọba gbogbo wa òkùnkùn òun rí ṣiṣẹ́ lọ́kàn níyàn ó ṣe pé mọ́ kó lọ́nà ti ọlọ́run ìwà èṣù èṣù ò ṣe kórìíra ọlọ́run ó fẹ́ mú gbogbo ènìyàn lẹ́rú kàn mọ́ bà tẹ́lẹ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run rí mú ni kó ní ọ̀nà búburú amúra sí ọ̀nà ti ọlọ́run ò ṣe pé èṣẹ̀ṣẹ̀ níbẹ̀. fẹ́ bẹ́ẹ̀ ni. mo ní ọ̀nà ṣiṣẹ́ kan láti bá ọ̀ṣọ́ lọ́yìn ó se wọn ọlọ́run ṣe láti ran gbogbo ènìyàn lọ́wọ́ ǹjẹ́ ò tiẹ̀ ọ ọni lọ́run ran pé orúkọ ni jésù wọn wá sí ayé yìí. a mọ̀mọ́ ọpẹ́ mùká ò jẹ́ pé ní ẹ̀ṣẹ̀ kan iṣẹ́ ìná gbogbo ọ nínú yìí. bẹ́ẹ̀ ni òǹrò dárùn gbogbo náà òǹrò dá ẹran náà àti gbogbo inú ayé rí ọlọ́run ti tọ́. gbogbo bó ṣe ń tán ǹjẹ́ ìràyè ajíyà kó ṣe é ti ṣe gbogbo ń jésù gba oníyàn kúrò nínú dé ètè èṣù gbogbo ní ẹ̀rọ̀ṣà kó lọ́dọ̀ ọlọ́run ọgbọ̀n ọrùn èrú wọn sọ́gbọ́n tẹ́sù ìbẹ̀rù gbogbo wọn ti rìn. àfi jésù rà láti gba àwọn kúrò lọ́rùn ọ̀run èrú nǹkan rìn. bẹ́ẹ̀ ni gbogbo bí ṣe ṣe ń kọyìn ó jíyà ń gbogbo ènìyàn tó bẹ́ẹ̀ gẹ̀rùn ṣe pé jẹ̀ márùn wí. jésù rò jẹ́ ìbọn dòdò ń gbogbo ẹ̀ṣẹ̀ àráyé ó kún gbogbo wa nítorí di nǹkan láti ti bọ́ ẹbọra kẹ́bọra kan rárá ikú jésù ti tó nítorí pé òun ló jẹ́ ọlọ́run òtítọ́ ọlọ́run amòjú rere à ń wo gbogbo kọ̀ ọ̀bá gba jésù kristi gbà á nílọ́nà tìǹ ẹ̀ṣẹ̀ ní ìrè ọ̀run eru nímọ̀ bá kú tán ṣùgbọ́n gbogbo kọ̀ ìmọ̀ gba jésù gbọ̀ wọn ti ka mọ́ rí aru ẹ̀ṣẹ̀ ràn nímọ̀ bá kú ni o jésù kú amọ̀láyìn kíkú ní nǹka ó jíǹde torí di nǹkan ojú ara ẹ̀ngàn gẹ́gẹ́ bí ọlọ́run ti tọ́ ó lágbára láti mú gbogbo ẹ̀ṣẹ̀ rà kó òrò ní agbára láti mú adé ọ̀run rere ọba gbàgbọ́ ọdọ̀nirú àdọ̀ àbá agbé ayé àìlópin ọ̀dọ̀ nírú àgbè títí wẹ́sẹ̀ ní tíṣẹ́ńrà náà yé jìyà yìí. ó dodo orin jésù nìkan rọ̀ ọ́ gbanilá ń fẹ́ kí gbàm la.